السلازمان على المبعوث رحمة للأنام محمد صلى الله عليه وآله وسلم أما بعد الحمد لله الذي رد علينا أموالنا وعافانا في أجسامنا وأذننا بذكره أما بعد قال المصنف شرع الله حفظ أوليائه ومن أنواع الكفر المخرج عن الملة المخرج عن الملة كفر النفاق قال هو إظهار الإسلام والخير وإبطال الكفر والشر وهو مخالفة الباطن للظاهر وإظهار القول الإنسان أو الفعل بخلاف ما في القلب من الاعتقاد والمنافق يخالف قوله فعله وسره علانيته وهو يدخل الإسلام من باب ويخرج من باب آخر ويدخل, ويدخل في الإيمان ظاهرا ويخرج منه باطنا فهذا هو النفاق الأكبر وهو المخرج عن الملة وهناك نفاق آخر هو النفاق الأكبر غير مخرج من الملة فهو ضد الأول المتعلق بالاعتقاد وأعمال القلب أما الثاني هو النفاق العملي النفاق العملي اجتمع في اختلاف السر والعلانية الواجب في اختلاف السر والعلانية لكنه لا يتسرب إلى العقائد بل يتوقف مع الواجبات والأعمال فهذا أيضا محرم كبيرة من كبائر الذنوب لكنه غير مخرج من الملة وقد ولوا الله لأن ترى عليكم كاتب محمد محمد صلى الله عليه وسلم اللهم الله كي أتكفوا أنا لا أباتي أباتي أباتي أباتي أباتي أباتي yóò sọ ọ́dá láṣẹ ju ọlọ́láṣẹ tó ọlọ́dákùnrin jà lè ṣe wọn láìlẹ́ ọlọ́mọdé jà lè ṣe láìlẹ́ orí ikú ni ká máa fi àti ìjò àtàtì tó ròyìn ròyìn yẹn láwọn ẹjọ́ lọ ọkọ̀ sórí rẹ̀ ètò ìtọ́ta ṣùgbọ́n náà wá gbìyàn igbó olólágbára sí nínú méjèèjì àti ìjúrí aláàbò ètò wọn tètè gbàgbó tí wọ́n mọ̀ pé kọ́lọ́ ti rọrùn tọ́lọ́ ti mọ̀ pé òun tẹ̀ aláìsè ìdíjọ́ máa wò pé ara ah, owó tó ò tí ì bá òun gan wọ gan náà bínú sí ṣùgbọ́n méjèèjì rèé kí láàpọ̀rọ̀ mẹ́rin ní báwọn pẹ̀lú ọ̀nà méjèèjì àṣìṣe ẹwà ọ̀tọ̀wọ̀n àti ètò ètò lágbára tó yẹ pé inú ọkọjá àti ètò wẹ́rẹ́wẹ́rẹ́ àti ètò àti ètò ètò tí ń ṣe pẹ̀lú ọkàn ni aláwọ̀ gbàgbọ́ ń bẹ́rù ìyẹn gbọ́dọ̀ ṣe lódìdí ni oníkí àgbọ̀ ọlọ́run wa aláàbọ̀ ó ṣe yẹ kí àgbà gbọ́ ẹni tó bá jẹ́ máa ṣe àṣe ètò níbi àwọn ṣe àṣìṣọ́gà ìpínlẹ̀ ẹ̀sìn lọ́fẹ́ owó yẹn kò sí tí ó máa lé ní e òdò olórí kan tó yẹ pé inú tó yẹ máa kọ́ láti kọ́ kò náà ní gbogbo tí ọkùnrin bá ń rà kí ẹni bá ń sá fún níbi àdìsọ́kà yíò ló tóbi jù àwọn tí ó kó báyà níbi iṣẹ́ náà lẹ́ẹ̀ yíò náà dá wọn ògbó kéré níta àkọ́kọ́ ẹ̀ ní àtibí ọ̀sẹ̀ bíi méjì àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ìjẹ́kẹ̀fẹ̀ yìí àtìmọ̀gbé tó burú ní kí ló lè sọ yẹn bí ìjà mọ́ndélé pé yẹn ń kéde rí kí ló dé tí wọ́n pẹ́ nìkan kéde rí tí wọ́n ba lára mu tẹ́ẹ̀sì pé nìkan kéde rí tọ́lọ̀ tó lè mọ ìjà lórí rẹ̀ dáa kí ló dé pé ń kéde rí kí ẹ bá pé yẹn kéde rí tí ọ̀sẹ̀ ẹgbẹ́ ló lè mọ̀ wájú ọlọ́run wọn láti ṣàlàyé àwọn àtàwọn ìṣòro ẹ̀hẹ́n. وانتفاء الموانع وغنهم وإزالة الشبهة عن الجاهل ومن والمتعوذين أقرهم أناتي تريد وناهم أبجون لجوتي أقرهم أناتي àwọn aṣẹ́lẹ̀ yìí tó kó ìdá ìjókù mẹ́yìn àwọn nǹkan mẹ́fà àwọn nǹkan mẹ́fà tó lè jẹ́

ọlọ́run ọba ọ̀la ẹ̀sìn ọ̀gbẹ́rọ ọlọ́run ìjì lọ́wọ́ tàbí ọ̀la ti ra ẹ̀rẹ́ ìjókòó a ní àwọn kan kí lágbọ́ àbídù àpọ́nà àbídù bí agbọ́rọ̀ àwọn ẹ̀rọ ọlọ́run tó ń tọ́ ni ẹ̀rọ ọlọ́run tọ́lọ́run pè máa rà ní ìdùnnú lórí yá ṣùgbọ́n gbogbo èèyàn ilé ayé lẹ́yìn kan máa gbogbo kọ́ra àkọ́kọ́ pé ẹni bá ní tẹ́lọ ìṣẹ̀rọ ọlọ́run ẹ̀rọ ọlọ́run ni ọlọ́run ṣùgbọ́n ẹ̀rọ ọlọ́run ti di ọ̀fẹ́ ọkọ̀ òyìnbó <laughs> ọkọ̀ ti yá tó ọ̀kára ha ń kọ́ èyí ọkọ̀ ọlọ́run ni àwọn ní àbí ìdòlùkọ́sùn kí wọ́n gbé jẹ́ náà kí àbí ń tọ́ àwọn ọlọ́dọ̀ tó ń tọ́ lọ́lọ́ fẹ́ràn àwọn tó yẹ pé ṣé báyìí ti pàdé rẹ̀ bá wọn má ṣe é mo tàbí bẹ̀rẹ̀ eléyìí ó rújú fún àbẹ̀ṣẹ̀ lọ àwọn àbílù tọ́ rẹ̀ ẹ̀rọ àwọn àbílù pọ́nárì àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀fẹ́ ọ̀pọ̀ òṣìṣẹ́ ọ̀dẹ́sà ẹ̀tọ́ wa fẹ́ jẹ́ àbílù tọ́ rẹ̀ tí àbílù pọ́nárì jáde lára ẹgbẹ́ àbílù tọ́ rẹ̀ náà tó yé wa báyìí nìyí àbí nínú pàmò gbogbo wa ọlọ́run lè mú oṣù tí ó bá jù ú ẹrú rẹ̀ náà ṣùgbọ́n ẹrú tó máa ń wà pọ́nlé láàrin wọn àdúgbò ní ìgbà wọn máa jẹ́ nínú àbí inú ọ̀tọ̀ ọlọ́run tó ṣe wá bẹ́ẹ̀ jọ máa bá jọ wọn wù yìí àwọn kan wá wà kó ṣe pé wọn ò kúrò lábẹ́ àbí inú ṣùgbọ́n ọ̀rọ̀ bínú sí wọn. bọ́dà wọn bá rò báwọn ti sọ àwọn ni wọ́n ń ṣe kékeré wọ́n ti gbèrè à ń lọ ọmọ rẹ̀ ẹ̀dàgbọ́n máa mú kínní ìdílé ẹ̀sùn ládùúgbò ọ̀pọ̀lọpọ̀ ní kóṣì ní ọmọ àní àkọ́kọ́ tẹ́yìn ó ṣe tọ́lọ́ wọn ṣe bínú sí oníwẹ̀ ẹ̀sẹ̀ tí í ṣe ìtọ́nù ṣe ṣètọ́nù ọ̀pọ̀lọ́ lọ́lọ́wọ́ ṣètọ́nù ọ̀pọ̀lọ́ lọ́lọ́wọ́ ṣùgbọ́n ìtẹ́kìbà kí wọ́n bá ti òkú ojú kan lọ nínú òfin ọlọ́run wípé olùkẹ́yẹ́ bọ́lá máa kọjú sóhun náà àkókò lọ́rọ̀ ìmọ̀ wa bá wọn ọlọ́run mọ̀ kọ́lọ̀ ní ọ̀sùn gbélé ní òfin tèmi ṣé irú ẹ̀ṣẹ̀ ńlá nù èèyàn ní wí bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ rẹ ní wọn tọ́ka sí ìdá gbáàgbó ìlànà fún mi ìgbáàrí wẹ̀sì ìgbáàrí máa pọ̀sù. èyí tó tún tóbi ó ìpínlẹ̀ kébé gẹ́gẹ́ àìjẹ́ àdùwọ̀n ìǹkan ìwọ́n tẹ̀kì كفر الإنكار والجحد أبي جحود شنو جحود أبي جحود الكلام وجين وبيلو والتكذيب كان من ضرر ويقرأ كان يرى بالغ àwọn yóò na ìpìlẹ̀ ìmánì gẹ́gẹ́ làwọn wò ẹwà rẹ̀ di àtúnṣọwọ́ àwọn ọ̀pọ̀ ẹlòmíràn gbàgbọ́ náà ọ̀bẹ wọn fi nǹkan kan nàmílá nàmílá ìlà ìlànà tí ṣùgbọ́n bẹ́ẹ̀ kú báyìí wo ni ó wà á lò wọ́n ní tó gbé Ọ̀ṣun wọ́n ní tó gbé Ọ̀ṣun wọnú UNESCO World Heritage Center obìnrin kan ló tíráàbù wọn láti Australia lọ́wọ́ àwọn wọn kú wọ́n dẹ̀ ti gbogbo ẹ̀ hmm? òde Nàìjíríà síbi Ọ̀ṣun láti Nàìjíríà kan ibi Ọ̀ṣun wọn ni gbọ́dọ̀ àwọn ológun lóde àwọn olóko ìdílé kan ìnífọ̀ ni wọ́n máa òun èyí lọ́wọ́ tó pé kí ní ìgbọ́dọ̀ wọ́n wọ́n rẹ̀ health center wọ́n bá wọn àwọn olórí wọn travel from everywhere táwọn náà fẹ́ràn máa ń gbé tó wá di ìdí gbogbo ayé náà wá ìpínlẹ̀ kejì ìdí ẹ̀rí tó ọ̀pọ̀lọpọ̀ ìtò gbàgbọ́ inú omi láti Australia tó lọ lọ kó Nàìjíríà kó lu yìí wọ́n á kó owó sí nǹkan burúkú nígbà yìí wọ́n ni wọ́n dún wọ́n ti bẹ̀ níbi ọ̀dọ́ kó fẹ́ lọ rí sáré rẹ oko wọn kó bára rẹ. Hmm. èyí tó kù ó ní bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọjá ń bẹ̀rẹ̀ àtìsọ̀rẹ́lẹ̀ jẹ ẹ̀rí omi kúfò sí àwọn ọ̀hún kí wọ́n fún jẹ máa ẹ̀rọ ọ̀gùn ni ọ̀pàdájọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀wá ojú àdìbọ̀ kó bá ní bọ́lọ̀ ń mú ọlé lórí pé èwo gbọ́ ṣe kó mà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí sáfẹ́ sá sí ìnà ọ̀gbà gàlàgbé ìrìnsọ̀rọ̀ ọlọ́run mọ torí pé ọlọ́run ti gbé kalẹ̀ nínú ilé ìkọ̀ sábà bẹ àdúgbò ní àbámbẹ́ ń bẹ̀rẹ̀ wá ìgbà tọ́lọ́run ti bàbá àti wọn lé wa yóò tó lẹ́rìí ọlọ́run mọ torí pé ọgbọ̀dọ̀ lọ́wọ́ bèrè lọ́wọ́ àfáà tí èèyàn bá ti rí ìgbà pé ẹnìkan pè é ní òwò ọlọ́run tó ẹlọ́pọ̀lọ́ ojú ìdálé ìjẹ̀rẹ̀ tí kò wọ́n ti báyìí. ó sì dáa kí èèyàn máa wá ní òwò ní wá tó ní ọmọ bẹ́ẹ̀ tí wá dáadáa èṣù lè ràn lọ́wọ́ láàrin kan ẹ̀wọ́ ni ẹ̀sìn ìṣòro bẹ́ẹ̀ ń pe ẹ̀kọ́ náà lọ́ọ̀dù ti wá bí ó ṣe lè tla bí ẹ̀ wọ́n sọ pé kìrìsìtẹ́nì bí lọ́la á rí pé ta ni ta ni Jésù tẹ̀lé jù ó dáa ká lè tó lórí Jésù ta ni Músà ń tẹ̀lé ẹgbẹ́sìn ti yàtọ̀ tó ń gbé lẹ́yìn Músà onídàáníwọ̀n àyíká sẹ́nìkan sọ pé ó tánà ìgbé Judaism lọ́la àìlọ́dà Ibrahim kọ́ tàbí tẹ̀lé gbogbo ọ̀dọ́ gbẹ̀lé tàbí lóòrò tẹ̀lé ṣùgbọ́n ní ẹwà ní Islam wọ̀nà bẹ́ẹ̀ torí pé kò só mẹ́rin kankan Islam ní àyíkú Islam lè náà àyíkú Islam ìgbàfọ́lọ́ tẹ́bá lọ gbogbo ẹ̀sìn ìlànà ìwọ̀n pàdé ìgbàfàfọ́ lọ́rùn nìkan ìmá tẹ̀lé àtẹ́gbẹ́kẹ̀ẹ́ ìṣẹ́gbẹ́yà èyí tí ó kú ìtẹ̀lójú ọ̀nà ànábì sallallahu alaihi wa alihi wa sallam olówọ́kù ìṣù tó yóò bá nàbí ní ilẹ̀ yẹn jàmá mùsùlùmí ẹni tó bá gbórí gùn wọn nílọ kọ́ńpá ẹ̀sìn owó nílọ ajọ́ kórè ẹ̀kọ́ ọ̀nà ọmọ tó lọ sí gbogbo kan kódákódákódá ní tí ọ̀dá mọ́ tó wà sí náà nù ọ̀húnlà nínú òye ìdìbò sí ìwọ náà mọ̀ tó mú ní ọ̀dá tó bá tẹ̀lé ìyá àtọ̀lọ́ fẹ́ rojọ́ ọlọ́run mọ́ kí ìwọ náà ti ní pé àwọn eléyìí sùn tọ́ fún ọ ìdí òjò ń lọ bẹ̀rẹ̀ bí nígbà tí ilé wọn lò fún bíbí àlejò lọ tó wọn náà máa tó owó pé bíbí à. àbíkú yá ìdílọ kó kó di wàhálà ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ọmọ ẹ̀gbọ́n bàbá ọlọ́run ti ó ti tó fún alẹ́ rí bí ẹ bá ní ohun ọ̀gbọ́n àwọn àbá orí rédíò wọn àyà sinmi pẹ̀lú àdìgbọ́ dáná tọwọ́ sí fóònù rẹ pẹ̀lú owó tí tẹkinọ́lọ́jì dá lẹ́nu bí wọ́n ti máa gbọ́ wà sẹ́ńtì sáwọn nínú lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì máa gbọ́ láì bàǹdà yẹn èmi àwọn àpọn fóònù ń lò èmi àwọn ọmọ gbogbo yìí ń lò wọ́n á jókòó sí bí wọ́n ti lè sòsí rẹ̀ ẹ má borí kó o ẹ má borí kó o torí ìgbẹ̀yìn gbọ́dọ̀ borí kó o lè rántí ọlọ́run dá wọ́n máa ń sáárọ̀ bọ̀ á ń bí kiri fẹ́yìn náà làwọ̀ bí kiri rahman fara kó sáré èyí tí ọwọ́ àtàlà ìlú ìṣèkèbèrè èyí tí máa ń wá látara ìmáṣe nìfà kí wọ́n pè ní báàgì ṣe é sọ̀mú ṣe iwájú sẹ́yìn láì sí dáadáa òní ọkọ̀jú sí yín nígbà kan náà ó sì kọjú sí yín oṣù kẹ́yìn sí nígbà kan náà ojúlẹ̀ rí ṣùgbọ́n ní rẹ̀ ní bẹ pẹ̀lú yín tó bí yé wá ní ìlú bọ́bá wí tó bá ń búra ọlọ́run ìwà ìlà ẹ̀ta عذبابهم أن يقولوا تصنع القول كأنه كشف مثلا لا إله إلا الله bọ́bá rí ọba ìwọ́n ló bá àwọn èèyàn ní àwọn èèyàn rí àwọn èèyàn bí èèyàn nínú ẹ̀sìn ṣùgbọ́n wọ́n bá sọ̀rọ̀ jáde lọ́dọ̀ ọmọ tó wà nínú wọn ẹlòmíràn náà láì gbogbo ẹ̀ gbogbo jàpùtàpùtà ṣùgbọ́n ìtọ́jú kí ló ń tiwa wọ́n láti máa wọ́n ìgbà nìyẹn ara aṣáájú là ń tò yìí sí àwọn òkú báyìí lẹ́yìn ọlọ́dà kọ́mọ ṣe wá bẹ̀rù wọn náà nìkẹ́ ọ̀dà ọ̀nà wọn jẹ́ sùn èyí ó ti tò wọ́n síwájú bẹ́ẹ̀ tó mọ̀ báwọn fẹ́ jẹ́ ní ọ̀tá yìí èyí ó ti wò báwọn aṣáájú ẹ̀sìn kẹ́tó tó ń kẹ́tó mọ̀ báwọn fẹ́ jẹ́ ní bìjì náà wọ́n máa dúró pẹ̀lú àyájì lójú ṣùgbọ́n nítorí wọn à ní dúró pẹ̀lú ẹ̀ lọ́kàn méjì wá ní mọ̀nàbíkí o bàbá ti dárúkọ mọ̀nàbíkí àwọn mọ̀nàbíkí tí àwọn abẹ́gbẹ́ ìpìlẹ̀ ìjẹ́gbẹ́ wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù yẹ̀yẹ́ ládùúgbò òní wọ́n ti ń identify pẹ̀lú àmẹ́sì náà mọ̀nàbíkí wọ́n rárá rárá mọ̀nàbíkí mọ̀nàbíkí ti la fẹ́ o àlẹ́ ìṣe kan bí mọ̀nàbíkí ti ń sọ ohun títí kékeré nù àwọn ilé ìrọ̀lọ́ promise láyé tó lágbára nínú náà àwọn ni wọ́n máa bẹ́ wájú ní sáájú àwọn ni wọ́n tún lọ máa lídi oòrò ìgbé ìdílé wa ni ọ̀pọ̀ lọ́nà báyìí àbúráyì àwọn náà tún ni olówó ìdílé wọn àwọn àárín ìmọ̀lẹ́ òní amọ́sò ọlọ́dọ̀kùn mọ́jẹ̀jẹ́ ti dàmú àlọ́ àwọn tó tún máa ló tún máa wọ́n láìsí dáadáa àwọn èyí tí wọ́n àdébí wọn làwọn máa lọ gbé bá àkàǹpẹ́ lọ́dọ̀ rẹ̀ lánàá fọ́rọ̀ máa sọ wọn lẹ́ta ọkọ̀ tíra nípa ilé ọ̀ṣun òṣogbo wọ́n ní àwọn tí orúkọ mùsùlùmí àwọn tó máa ń já sí wọn kódà èyí tó fún wọn lọ́gbàrá ti fún bàbá ìṣèwádìí dé tí oòrùn yìí bá ti ń bọ̀ àti mẹ́rẹ̀ẹ́dẹ́ bá ti ń bọ̀ àwọn àbá àtúnmọ́túnmọ́ ń kakọ̀ láti kó fèsì ẹgbọ́n lágbára wọ́n tún lọ máa ti takọ̀ láti fi ara àtọ́jú yọ ọ̀gọ̀rọ̀ máa ti ṣe ìṣẹ́jú ìṣẹ́jú ó bẹ ọlọ́run tí àdábà kọ́ náà lójú ohun ẹgbẹ́ ó sọ ń lọ ra ìlú ayé nínú wa tó bẹ́ẹ̀ transfer sponsor rẹ̀ jáde èyí náà di méjì ìgbésẹ̀ bá ní contribution àti ìgbésẹ̀ bá mú wá lè dá sí ní ìsọmọ àti ọmọ àwọn ẹ̀kọ́ nígbà tó yẹ kí iṣẹ́ sì wá wú kùránì tó wá wú rẹ̀ tó ti bẹ̀rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ilé é ṣe ẹgbẹ́ ìkàdí yíwọ́ gbogbo ẹ̀rọ fún àkọsí ní jẹ́rà wọ́n máa sọ pé á yìí àwọn àtàkọ́jọ́ méje ibi kí èyí tí wọ́n bèèrè ọdún ìkóbe nínú ó lé lè ọlọ́dà kòkó bá tún gbogbo mùsùlùmí ṣe o. gbogbo ẹni tí ọ̀pọ̀ ọlọ́run gbọ́ ní pínlẹ̀ nínú tó ti máa ń fa ájú oníjẹ́ máa fẹ́ràn owó torí èmi ọ̀pá jíjẹ́ yẹn ó fi lọ́ máa ń ta pàánì fún oòrùn pé kó oòrùn ṣe é ṣe ìbáyẹ̀ wọ́n sọ pé ọba ga nìkan mínímọ̀ owó tó ń rí ti ẹ̀ lọ́dún is two hundred million tó bá ti di ní kátó wá sọ àwọn tí wọ́n ń wá sí àwọn tí wọ́n fún lówó bẹ́ẹ̀ bá ní two hundred million ní nàìjíríà jẹ́ ọ̀pẹ tí wọ́n mọ̀ fọlọ́ lẹ́yìn mọ́ wọn lọ ìyàgbẹ́ tó bá bẹ̀rù ọlọ́ àwọn ọba ọ̀gádáwọn ìyá máa ń tẹ́ ní ìdí dáńtọ́ bá wọn ẹ̀ máa gbà ọba mùsùlùmí ẹbí ọ̀nà wá gbé òun wá pò ní ọlọ́run fún ẹ pò àwọn nǹkan ló ti mọ̀ pé pọ̀ ní ìdìnnà sí o ti wá wà láì lẹ́yìn tó wọ́n tó wá lọ fẹ́ báyìí ní ọ̀pọ̀ ọjà wọ́n tó wá sọ pé jọba ọwọ́ sọ pé ṣe mọ̀ oríṣiríṣi àwọn ilé ayé náà ti ẹdúgbò ẹni jìnnà sí náà wọn ni tọ́wọ́ bá àbí súnà lẹ́yìn gan. ẹ̀fọ́ àti ìdán pé ní ìfàk òwe ni kí èèyàn kó máa fẹ̀sìn ìsìláàmù hàn kó máa ṣe dáadáa ṣùgbọ́n lọ́kàn rẹ̀ kò gbọ́ ọlọ́gbọ́. wọ́n yàtọ̀ sí mushrik ayàtọ̀ sí kí lásán mushrik ń tiẹ̀ òun ó ń fi nǹkan fún ọlọ́run ni ó pọ́lọ́run lè dáadáa ni wọ́n ti mọ lọ wá ràn wọ́ lọ́wọ́ ẹlòmíì oní bàbá àdúgbò tí tó ń lọ ìpè ìgbà arúmalẹ̀ tí wọ́n ní ẹ̀ lọ́dọ̀ náà là wá bọ̀ àbí. ṣùgbọ́n ìpìlẹ̀ mùnáfìkì gẹ́gẹ́ fúnra rẹ̀ kò gbọ́ ọlọ́run gbọ́ èébú ní ọ̀fẹ́ ládùúgbò. nínú wọn ni abdullahi ibùn bẹ́yìn ìdùnmá ètò pẹ̀lú ètò ṣe pé kò gbà lẹ́bi pọ̀ ṣùgbọ́n kó wọ́n lọ́ọ́ ti lọ́ọ́ gbà lẹ́bi pọ̀ nínú ìlú nígbà tó ń kọ́ lọ́wọ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe tọ̀tọ̀tọ̀ fọ́ọ̀tì ẹ̀ bá ń gbé òṣèré orí ṣe ọlọ́run sì ń tún náà sí orí rẹ̀ òní ọmọ orí oríṣiríṣi látọ́n ti rúfì hàn án kò náà rùjà ń náà máa ṣẹ́dú àwọ̀ òní ọ̀dọ́ pé látọ́n ti kó alámán ìdá rasúlì láì àtà yàndọ́dù òní ọ̀dọ́ pé láyọ́kì jẹ́ فلله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفقهون àbá ní kí kó yàtọ̀ síta kí ẹnu yàn kọ́rọ̀ bí yàn sọ lẹ́nu kó yàtọ̀ sí iṣẹ́ tí ń ṣe ọmọ ṣiṣẹ́ ṣùgbọ́n ẹnu rẹ ọgbà àbí rẹ yàtọ̀ sí iṣẹ́ rẹ náà ṣe ọgbà àwọn èèyàn ẹnu ni máa ń ọ lẹ́nu wọ́n sì rí ìṣirẹ lọ́kàn bí kò kú ni hmm, bẹ́ẹ̀ ni òní ọmọ ọlọpọ ọlọ́run tí ó ṣe é ṣe ó sì ń wò àbúrò lè má lówó jù mí lọ ah, ó sì máa tàbí ọmọ ẹ ọlọ́run rí òní ọmọ wọ lẹ́gbẹ́ kan káàkọ̀lá ya mà tó gbé lọ́wọ́ ọba aláàbò ní jẹ́ kó wọn ló ti bẹ́ẹ̀ nílé láti ṣe dáadáa láti báyìí ọba aláàbò ní ẹdín nǹkan òní ọmọ wọ àwọn ẹgbẹ́ yìí wá bá ń sọ ìrùnà bí kì í fi yí ń kọ́ yíò náà ti tó burú ní o ṣùgbọ́n ìrùnà bí kì í ti fi ẹni pé jẹ́ òkú ọjọ́ ìkọ́ rárá ó wá ń pamọ́ àwọn àníwọ̀n àbọ́nù ẹlẹ́lì èyí tó ṣe mà yóò máa yàtọ̀ sí tó pamọ́ yóò fi ìlẹ̀kùn kan wọnú ẹ̀sìn yóò sì máa jáde nílẹ̀kùn mi yóò máa fi máa ní ìhàn níta gbangba ṣùgbọ́n lọ́kàn rẹ̀ ẹ̀mọ̀ náà fi sí mi àwọn ilé yóò gba ọlọ́run bá aláàbọ̀ ẹwọ́nú áṣíyà àrùn wọn lọ́lọ́run ṣe áṣíyà ní ìfúnpọ̀ tó àbáyà ìwọ̀n ọlọ́run tàbí ohun náà fún ìdí tó sì jìnnà jù nínú ọlẹ́ni إن المنافقين في الدرك الأسفل من النار àwọn náàfikì irú bẹ́ẹ̀ àwọn àwọn tí wọ́n máa bẹ níbi tó jìnà jù nínú náà tó sì dínà àwọn èèyàn máa ń sọ pé káàkiri òun náà nìkiri òjò òjò kò bá ọlọ́pàá òun ọgbẹ̀ lè sí ìdí tọ́lọ̀ sí irú wọn á máa kó nira bá mùsùlùmí kan ẹgbẹ̀rẹ́ àẹ́bì wọ́n fi kún sàmà ìrùnà lámù àwọn ọmọ jẹ́ ẹni tí ọmọ wá information pa ní ọmọ lọ́gbọ́n òkèkè tó ẹ̀ máa rí wọn lára yín ṣùgbọ́n níbi tó tọ́ wọn ti mùsùlùmí owó fún yín gbogbo táwa mùsùlùmí èyí ṣe torí ẹ̀rọ ọmọ àbàyàn ẹ̀rí á fi o wà lọ wá sí ìkìlà ọ̀nà pẹ́ẹ́rẹ́ nípa wá sí ọdún bá kú wọ́n gbé ọdún ní ìbìlẹ̀ ọ̀nà yìí o nítorí àríyá ìdí mọ́ gbọ́dọ̀ yá ń gbọ́ ọdún jọ́ọ̀dún nígbà tí mo máa wí dáadáa àwọn lè wá pẹ̀lú àwọn òbílẹ̀ sí ọlọ́pẹ̀lú sánú wa èèyàn ara wa kó wá kókò ara kó wá kó ẹ̀sìn kókò ògbò rẹ̀ tí ń tíra kiri rẹ̀ mú láàárín ọdún kan ó ti ha bọ̀ra ní bí máa rí sọ́gbọ́ ìyọ́mọ ìjẹ́rìí rẹ̀ ọmọ gbé ni lọ́gbọ́n wáyé àwọn agbègbè ìgbè ìtàn pamọ́ nílẹ̀ kù pé tí bàbá ti wo èèyàn rẹ̀ pé kò bá sí lára olólìrì ọgbọ́n wájú táwọn èèyàn ti gbàgbé ara rẹ̀ nígbà tó ti dé ní kírísítẹ́ẹ̀lì ní àwọn òbí òun nítorí pé ó fẹ́ tó sínú ṣe ilé jáde ìyàgbọ́lẹ̀ máa bá abẹ́ àgbà náà ní gbà ìdọ́bí gbà á mọ̀ wọ́n wá ti wọ́n pọ̀ ní ìtẹ̀lé wọn méjì wọ́n pọ̀ mẹ́ta lé wọn mẹ́wàá ó sì mọ̀ ní òsì tí ò lè sọ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó ní tó ń bá lọ ìjọ tí ó parí kọ́ńtíráàtì rẹ̀ gánà ti fẹ́ ọgbọ́n fẹ́ ọgbọ́n tí wọ́n mẹ́ta láti láti ẹ̀lọ́gbà kìfìrí tó ní yóò fi rí ìjọba yóò rí ìjúmọ́ mùsùlùmí wọn náà lọ dára lọ sílẹ̀ nípa ṣe lọ́gbà láti fẹ́ lọ́wọ́ kú sílẹ̀ ẹ̀yọ́ mọ̀ pẹ̀lú ọlọ́mọdé àwọn òkè torí pé ẹ̀sìn tó máa ràn lọ́wọ́ ẹ̀sìn tí wọ́n ti èṣù ràn lọ́wọ́ òun lé gbọ́dọ̀ ní ojú ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ ẹlòmí wọn ti máa bẹ́ẹ̀ tó padà sí mùsùlùmí wọ́n lè yóò dí nígbà tí wọ́n ẹbí ọjọ́ ẹ̀rọ pé ráyè wọn kà ń bí gbọ́dọ̀ àtúráàbù àbúrò sí ní ìkẹlẹ̀ àbúrò sí ní ìkẹlẹ̀ ìjẹ́ ẹ̀rẹ́ ti rí pé ọgbẹ́ wọ́n tó àwọn onínú

òkú tọ́jú yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ní méjèèjì owó ilé ìṣú ní o mo ti parí kọ́ńtàkì báyìí ìyàwó dákú lọ yìí. lójú wá rí irú wọn ní ìlà tó ti bẹ àwọn ìgbẹ́ ní àwọn àwọn wẹ́ẹ̀sì náà wọn fún mùsùlùmí gbogbo sọ̀rọ̀ ìbára ní àwọn abẹ lórí rẹ̀ gbogbo àtàwọn sálà ní àwọn abẹ lórí rẹ̀ ṣùgbọ́n rèé kò sáré jẹ́ tí ó wé àwọn tó wá mọ̀ mùsáré ìjẹ̀sì mùsáré ìjẹ̀sì ẹ máa ti wá lórí lórí sí ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́rọ̀ lẹ́sẹ̀ gbogbo ẹ̀ńtẹ́ ẹ̀rí ọ̀yọ́ pẹ̀lú ìlọ́wọ́ ìlú ẹ̀rí lọ́yẹ̀ yẹn tó wọn láti jọ tání láti bẹ̀rẹ̀ kò sì sáyẹ̀ sí ọlọ́ọ̀tẹ̀ ìròyìn wọn fún wa gbogbo olùlẹ́nà àwọn ọ̀dùn náírà ọ̀sẹ̀ wájú bí wọ́n ti ṣe tó ọlọ́run àgbé ìsìláàmù lórí náà ẹgbẹ́ta ẹgbẹ́ wọn náà ní kí wọ́n má torí ayé kí ló lè mú ìyàmọ́ lọ sí ìgbà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi wá lọ sí inú ibi táwọn mùsùlùmí sápá wá sí mùsùlùmí náà yóò fi tún náà ibi tá a wà yìí kò sí yé ẹnu ọgbẹ́ wọn pa àwọn kan pa àwọn kan nígbà tí wọ́n yóò wọn tó bá ti dé tó bá ti dé ẹ̀sọ́ bọ́ǹbù tí ó bọ́ǹbù ìrẹ̀dá pẹ̀lú bọ́ọ̀lù àwọn tàbí bọ́ọ̀lù tí wọ́n mọ̀ ṣé ó bọ́ǹbù òkè ajá ilẹ̀ tí wọ́n tò gẹ́gẹ́ bí kọ́ńkírìtì tí ó bẹ̀rẹ̀ tó dára sí mẹ́rin wọn lẹ̀ bọ́ǹbù tó wọ rẹ̀ lọ́dọ̀ pa ní tó wà wọ́n ṣùgbọ́n tó bá ti dé ìwọ̀ ìwọ̀ sọ fún wọn. mùsùlùmí náà ló sọ fún táwọn ti bá gbéra láti ìlú wọn wọn bọ́ǹbù. àbúrò àwọn tó ń máa ṣe rí ara wa ṣùgbọ́n ìṣàkéèkọ̀ tí ó ń lẹ́yìn orí ìsànà ìsànà wa rárá tó máa ṣe wá mọ̀ náà ṣìkè ẹ̀jẹ̀ rẹ̀ dákun owó ó lè kó báyà ó pọ̀ ẹ̀rù bí wà ló mọ̀ pé owó ṣùgbọ́n àwọn ohun òní wọ́n ṣe nàìjíríà yẹn ń ṣe àmọ́ àwọn náà ń bá àpòjì láwọn gbogbo ara tí wọ́n pọ̀ ní ìsìn rẹ̀ ẹni kan náà tó dáa lọ́pẹ́ rẹ̀ ibi títí náà ọ̀gá tó dáa lórí nǹkan méjì ló máa ń fa ó ní àkọ́kọ́ tí ẹ̀ bá rí owó tó máa máa bá ìlú rẹ̀ wàá gbàgbé nígbà tí wọ́n sọ náà pé àwọn ó fún ọ ní one billion dollar tọba kàbíyèsí ojú àmì sáàtì ìjọba fún one thousand years lọ́gbọ̀n òkú kò ní tó one billion dollar wọ́n ti bèèrè ọ̀rọ̀ wọ́n káwọn ọmọ ẹ̀dá wọn gbá wọn náà ẹni wọ́n yí olórí ìlú ọ̀padà àtàwọn ẹ̀bẹ̀ nígbà tó lórí ìjọ ilé afárá tó tó náà fẹ́ẹ̀kì ní wọ́n ti bọ́ǹbù yẹyẹ náà ó lè ní pé wọ́n ikú púpú dára náà fẹ́ àkúgbẹ́ nìkan ti wọ́n àwọn ọ̀pẹ̀ ní ìtẹ́jẹ́ ìpẹ́ ẹnìkan ẹgbẹ́ àti ẹ̀nà wọn tá ń bájà cia funded àti tó pentagon funded cia fund àwọn kan lábẹ́ pentagon tó ń kó wàhálà wọn kó ìtàn gbogbo fún nàìjíríà cia ìgbà pé ìjọba àdúrà náà ní òun kò lówó bá ọ̀tá àwọn ìgbéra yìí ẹ̀dàkùn ẹ̀mọ́jẹ̀ tí owó tún ṣe wọ́n mọ́ bá ń bá ń bá ń kan lórí oṣù ẹ̀lọ́ta ọlọ́run ayé gangan bẹ ìdí ọdún ọlọ́run tó ní ìṣẹ̀lẹ̀ tí ó lókun wọ́n ní mẹ̀dáàrọ̀ àṣírọ́tà lẹ́yìn ẹ̀ṣẹ̀wà sábà tí wọ́n rí báyìí sábà tó ní gbogbo náà fìdí àwọn ṣèlú sọ̀rọ̀ ni àwọn tí wọ́n máa ń dà ní mùsùlùmí rú tí wọ́n máa ń ṣẹ̀sìn hàn tí wọ́n ní ti pàápàá ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n ẹ má jọ wọ́n ní ìtumọ̀ rẹ̀ lọ́gbogbo mọ́ lọ́gbélé mọ́ lọ́gbégbò fún gbogbo tọ́wọ́ kan gbé fún ọ dákùn ẹ̀jẹ̀ mọ̀ náà fìdí o ẹwà ìmọ̀ náà ló ti tẹ̀kọ́ wá àwọn ẹ̀rọ kì í ṣe kẹfẹ́ rí ṣùgbọ́n iṣẹ́ burúkú làwọn ń ṣe àwọn làwọn tó ṣe pé wọ́n ní àwọn àrùn tára ti dárúkọ láwọn àdíìsì ní tọ́lá ti fi iṣẹ́ ẹgbẹ́ lọ́mọ láti jẹ́ ààrẹ ní ó ní àmì wọn mẹ́ta ẹgbẹ́ ìgbàwá mi àrẹ́bí àmì wọn mẹ́rin kí làmì wọn àkọ́kọ́ ni pé ìdà àdàtà kẹlẹ̀dà tó bá ti sọ̀rọ̀ kó irọ́ lọ́mọ pa ìgbà tí pa lọ́rọ̀ mi láti kí ni ìbáàbù kí lọ nítorú yíò jẹmá oṣù bẹ̀rù pé a ń pẹ̀lú wọn ìnìfàbù àlàámẹ́lì ìjọba mílẹ̀ kọjí èyí tàà ní látàrọ pé kò dáhùn nìfàbù kí ni ẹ́ ohun àlèfàbù àlèlì ìkọ́ ní ìjọba mílẹ̀ ẹ̀wọ́n lè nìfàbù àmẹ́lì àwọn ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìpìlẹ̀ bàbá sì bẹ̀ lọ́kàn rẹ̀ òkú òní mùsùlùmí o òkú mùsùlùmí kọ́ parọ́ nígbà tí bá ń sọ̀rọ̀ tó bá ń tàdéhùn yọ́ máa yẹ ẹ́ tó máa fẹ́ nǹkan tì í lọ́dọ̀ yóò ṣe kí ni ó lọ́jà bá ẹlẹ́ẹ̀kẹ́ ilé tí bá ń jà àjàǹbí la ní hmm. tó bá ń jà tó máa ló tó lónìí kẹ́kẹ́ tó bá ń sọ̀rọ̀ sí àwọn irú wọn mọ̀nàbìkì kí ni wọ́n àmàlì ni wọ́n fún ẹgbẹ́ mọ̀nàbìkì yìí ẹ̀sìn kan wá sí owó bá a máa pé èèyàn tó parọ́ kékeré àbí wọn náà lè fi ṣùgbọ́n ìgbà wí kálí ìwé ló dá ní méjèèjì kò bí kò bí ìtúndà kò bí ìtúndà o ẹ má ṣe wọn náà lè fi ẹ má parọ́ ẹ má ẹ má ẹ má jàmbá àdéhùn ẹ má ẹ má jàmbá ipò tó bá gbé yín sí bákan náà níjà bá ń ṣẹlẹ̀ láàárín a bá pè ẹja wọ́ọ̀tùsù dákùn ẹ̀ máa pọ̀ ẹ wàá ní iṣẹ́ yìí náà nínú àwọn iṣẹ́ mọ̀nàbí kìí jà wọn náà ní kí ni máa ń ṣàfihàn tí ò ṣe ń torí ọlọ́ bákan náà olùgbé kí èèyàn kó máa jàǹbá àwọn odidi nation gẹ́gẹ́ bí àwọn sàmáràbà ti gbọ́ yé nípa ráńkìlì ìtàn àgbègbè ìlú àbí ìgbẹ́ta èyí bẹ́ẹ̀ ní sọ́dọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sílẹ̀ tó àwọn ará mẹ́kà ibi ẹ múra àwọn ará ẹni tó ti kọ wọ́n ti kọ lẹ́tà tó lè da ogun olóró wọ́n mú ṣe rí yẹn àwọn máa ń pè é mọ̀nàmìtì àdámìnira rárá lè ṣe mọ̀nàmìtì àdámìnira lè ṣe mọ̀nàmìtì o ṣe pé ó ti gbàgbé ni ó kó wà nínú àwọn ohun tó jagun gbàgbé ẹlẹ́ẹ̀kejì àdámìnira fún ara rẹ̀ ó ní ìrẹ̀ ha ó ǹjẹ́ lóòótọ́ ni ló tó ṣe ó jẹ́ wọ́n wọ́n tí wọ́n bá ti pọ̀ sí ìdájọ́ ìlú wọn kà á ṣe ìjà kan àápa wọn kan èyí káàkùn gàdá wọn á fẹ́ ká mọ́ bá wọn lóṣù tí ká máa lè fi díẹ̀ ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò náà wọ́n kò ní ìfún ọlọ́run torí jìnnì eléyìí ní ọgbọ́n ọmọ tó bá ṣiṣẹ́ ọ̀nà láti pé ààyè yọ kò nínú ẹ̀sìn ìgbà tó bá ní ọ̀nà láti fi tọ́ kàn eléyìí ọ̀dà ẹ̀dá kù ẹ̀dá sọ́ra ẹ̀dá akẹ́kọ̀ọ́ ní márùn-ún kọ́nà ọba aláàbò lè sànú wọn. جاءوا تجدوا رضينا بالله ربا وبالإسلام دينا محمد صلى الله عليه وآله وسلم نبيا ورسولا أولا الله دوكا دوكا يا ìsìláàmù ní àwọn ọmọ lọ́nà مثلا النبي صلى الله عليه bákanáà ànábì sọ́lọ̀ mọ́ àwọn àìwọ̀n kódà àgbàkọ́ nàbí ọlọ́run ọlọ́run dákùn lè mú wa ní mẹ́rin صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته